الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن تقوى الله رأس الأمر كله يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله داجو داجو ọ̀sọ̀lẹ̀ eléyìí tí ọlọ́run bá ṣe lọ́ràn yàn ṣáájú kánàbí sallallahu alayhi wa sallam kó tó di kó ṣe hijra láti Mẹ́kà lọ sí Medina as-salatu yìí òun gangan ni imaduddin òpómúlérò fún ẹ̀sìn Islam ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ìbá àjọkùnrin ìbá àsìjọbìnrin ìpè kó mójútó sọláàtì nítorí pé ẹni tó bá mójútó òun ló mójútó ẹ̀sìn ẹnikẹ́ni tó bá fi ráre ó fi ẹ̀sìn ọlọ́wọ́n ọba ó fi ráre ìdí ni tó fi jẹ́ pé àwọn olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣe sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tó lákòókò ọ̀ràn àyàn tá a fàkókò sí oní sọláàtù ṣe fún àwọn olùgbàgbọ́ òdodo làwọn ṣe máa mójútó ṣíṣe sọláàtù ní àkókò sọláàtù wọn kì í lọ lára wọn kì í fi falẹ̀ wọn kì í fi ráre gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni wọn kì í ṣe sọlẹ́t ṣáájú kákòókò sọlẹ́t òtótó nítorí pé ẹni tó máa mà tó ṣe sọlẹ́t ṣáájú kákòókò rẹ̀ òtótó irtakaba kabiratan min kabairi dhunub ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá al-mubiqa tó ṣe pé wọn máa ń kó ìparun bẹ́ẹ̀ ni tó bá ṣe bẹ́ẹ̀ náà lẹni tó lọ sọ̀láàtù lára tó fi falẹ̀ tí ò ṣe lákòókò rẹ̀ ọlọ́run ọba wa nínú al ó ní fa khalafa min ba'dihim khalfun. أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب الله أن يعوك أود لن يعوين تساجو أود تساجو نعصابي أتوا التابعون أن تسسي دارا أن تدرو دقبا جاجمك وأن تدلين وأن àwọn fi sọláàt wọn fi ráre ìfẹ́ ẹnu wọn ni wọ́n sì ń tẹ̀lé ọlọ́wọ́n bá ní wọ́n bá ghayyu pàdé àyàfi ẹni tó bá túbà abdullahi ibn mas'ud radiyallahu anhu oni laysa ma'na ada'uha tarakuha bilkulliya walakin akharuha. عن أوقاتها وضع الصلاة eléyìí tí ọlọ́run bá sọ ń bẹ̀ yẹn kìí ṣe pé ìtumọ̀ rẹ̀ ni pé wọn kìí ṣe sọ̀láàtì rárá ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé wọn máa lọ sọ̀láàtì lára wọn ti lọ ìtumọ̀ ayà yìí onáà ní kéèyàn má ṣe sọ̀láàtù dhuhr títí tó fi di àkókò sọ̀láàtù làásù kéèyàn má ṣe sọ̀láàtù làásù títí tó fi di àkókò maghrib kéèyàn kọ̀ láti ṣe maghrib títí tó fi di àkókò ìṣá kéèyàn kọ̀ láti ṣe ìṣá títí alifajari ó fi yọ kéèyàn kọ̀ láti kírun àṣùbà tètè tó fi di kpóòrùn yọ. àwọn àlàwọn tó lọ́wọ́ bá ní wọ́n fi sọ́láàt wọ́n fi ráre Ibn al-Musayyib wọn ní faman mata wa huwa musirrun ala dhalik fa ulaika humul khasirun wa huwa musirrun ala hadhihi al-hala ẹnikẹ́ni tó bá kú lórí pèsè sí náà ló ṣe kú aw'adahu Allahu bi ghayb ọlọ́wọ́n bá ṣèlérí ghayyu kalẹ̀ fún ó ní ghayyu wẹ́ẹ́dín fi jahannam ó jẹ́ ojúdò kan nínú náà jahannam ba'idun qa'ruh ó jìn púpọ̀ shadidun iqabuh ìyà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó le koko eléyìí ni ti ọlọ́wọ́n bá pèsè kalẹ̀ di àwọn ẹni tí wọ́n máa fi sọ́láàtì tí wọ́n máa fi ráre àkókò sọ́láàtì tó o mójútó ṣíṣe rẹ̀ ọ̀pátì nítorí iṣẹ́ ilé ayé iṣẹ́ tó ṣe pẹ́mi rẹ̀ yóò gùn ju tiẹ̀ lọ àkókò sọ́láàtì tó ọlọ́ọ̀lọ́ jẹ́ gbogbo ẹ̀pọ̀ ńgbà tó bá délé nítorí pé àkípọ̀ sọ́láàtì ló máa ń ju àwọn olórí ibú lójú eléyìí tó bá yẹ pé ní tó ṣe ń dá sànù ajẹ́ kí máa palẹ̀ mọ́ dẹ́gọ́ yìí òun náà ni àyè kan nínú náà jahannam tó ṣe yí pé ó jìn púpọ̀ ìyà tí ń sìn bẹ́ẹ̀ ó le koko ọlọ́ni yá ayyuhal ladina amanu la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'alu dhalika fa ulaika humul khasirun. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ṣe jẹ́ kí dúkìá àti àwọn ọmọ yín wọ́n kọ́ ìrojú bá yín níbi àti ṣèrántí ọlọ́run o ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ àwọn ni àwọn ẹni tí ó ṣòfò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní ìtumọ̀ ayé yìí an tọ́lọ̀ ń sọ bí ọ̀nà ni as-salawatul khamsul àwọn sọ̀láàtù àkókò márààrún eléyìí tọ́lọ́wọ́n bá ṣe lọ́ràn yẹn lé wa lórí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká má ṣe jẹ́ kí owó kó mú ni máa fi sọ̀láàtù ráre ọmọ kó a má mú ni kó má sọ wá dọ̀kan nínú àwọn ẹni tí ò ní máa ṣe sọ̀láàtù ní àkókò rẹ̀ eléyìí ló fà á ló fi wá nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ látọ̀dọ̀ anábìá Muhammad صلى الله عليه وآله وسلم فأول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته أقول أنت أبا تأكل سيسروفين لوريرا نينو سيري تبات جوك من القيامة ونان صلاة ري فإن صلحت صلاة ري بادارا فقد أفلح وأنجح onítàn sórí rẹ̀ ó sì ṣàṣeyege wọ iná kọ́sọ́t tí sọ́láàtù rẹ̀ tó bá jẹ́ àjàmbàkù tí kò pé kọ́kọ́rọ́ kọ́ àbàwọ̀ kọ́sẹ̀r onítàn ó forí sánpọ́n yóò sì ṣègbè tó bá di lọ́la alqiyama ọlọ́ni fawailu lil musallin alladhina hum an salatihim sahun ìyà tó koko tafsiri kanu nínú àwọn tafsiri tó wà fún wọ́ìlì kó máa jẹ́ ti àwọn olùṣe sọ́lẹ́t àwọn atani nínú wa àwọn náà làwọn ẹni tó ṣe é pé wọ́n á máa gbàgbéra nípa àti ṣe sọ́lẹ́t lákòókò rẹ̀ wọ́n á máa ṣe kìí ṣe pé wọ́n kìí ṣe ṣùgbọ́n kìí ṣe lákòókò ìyà tó koko kó máa jẹ́ tiwọn tafsiru míì tó tún wà fún wọ́ìlì òun náà ní pé àyè kan lòun náà nínú jahannam eléyìí tó ṣe é pé wọ́n ní tí wọ́n bá kó gbogbo òkúta alẹ́ ayé yìí síbẹ̀ gbogbo ẹ̀ ní ó yọ gẹ́rẹ́gẹ́rẹ́ níbi tí iná rẹ̀ lágbára dé sẹ́bàlá sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban ọ̀ràn àyàn tó lákòókò òun náà ni sọláàtì jẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo ó wà nínú ẹgbà wọ́ọ̀rọ̀ eléyìí tí imaamu ahmed tó gbé jáde nínú musnadi rẹ̀ bisanadin jayyid bákan náà alimami tabarani nínú almu'jamul kabir bákan náà ibn hibban fi saxiixe látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn náà níbi sọ lọ́jọ́ kan nípa ọ̀sọ̀lẹ̀ lọ́wọ́ sọ yìí pé man hafaza alayha ẹnikẹ́ni tó bá fi lè mójútó sọ̀láàtù rẹ̀ kanat lahu nuran wa burhanan wa najatan yawma al-qiyamah sọ̀láàtù yìí yóò jẹ́ ìmọ́lẹ̀ fún ọ yóò sì jẹ́ àwùjáre fún ọ yóò sì jẹ́ ọ̀là fún ọ tọba di lọ́la alqiyama wa man lam yuhafiz alayha ẹni tó bá kùnà láti mójútó sọláàtù tiẹ̀ lam yakun lahu nurun wala burhanun wala najah kò ní rí ìmálẹ̀ kò ní rí àwíjàre kò sì ní sí ọ̀la fún wa kana yawm alqiyamati ma'a qaruna wa fir'auna wa hamana wa Ubay ibn Khalaf yóò sì máa bẹ tọ́lá di lọ́la alqiyama pẹ̀lú Qaruna àti Fir'aun àti Hamana àti Ubay ibn Khalaf báyìí anabi sallallahu alayhi wa sallam ló sọ nípa ẹni tí sọ láti tó bá jẹ́ pé kò mójútó ó fi ń ráre kò máa ṣe lákòókò gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ lónìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìgbà tí ó bá wù wọn ni wọ́n máa ń ṣe sọ́láàt wọn ò ní àkàsí fún ìpèpè tólùpèpè ń pèpè wá sídìí pé káwá jọ́sìn fọlọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́ yóò fi tipa làbá rẹ̀ ọ̀ dáhùn nígbà tí wọ́n pèpè fún sọ́láàt lásùbà ọkọ̀ láti dáhùn nígbà tí wọn pèpè fún ní al-Dhuhr àti Asr Maghrib àti Isha bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú wọn rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá ti sí ọ̀kan yóò dá kan sí ni yóò rẹlẹ̀ apá kan yóò dá apá kan sí lérò pé tó ń ṣe bẹ́ẹ̀ ń lè ṣe bẹ́ẹ̀ rápálá wọn wà lìjánná tó bá di lọ́la al jẹ́tọ́ bá àwọn orí ibú ńláńlá yìí ọba jẹ́ ti àwọn tí ń sọ láti ráre tí èsì pé wọn kìí ké kí pé wọn kìí ṣe báwo wá ni tàwọn tí kìí ṣe sọ láti rárá táwọn kúkú fi iwájú àtẹ̀yìn tó fi yẹ ọ̀daràn tó fi jẹ́ ọ̀tọ̀ ọlọ́run tí wọn kìí mójútó sọ láti ẹni tó ń ṣe tó fi ń ráre lọ́lọ́wọ́n bá ń ṣe ìlérí àwọn ẹ̀yà ńláńlá wọ̀nyí fún báwo wá lẹni tí kìí ṣe tó òun ti sọ òun ló mùsùlùmí ó ti tó ó ti tóun láti fi wọ náà ni kò tó ẹ láti fi wọ àlùjánnà nítorí pé ó kọ kò lè múni mọ́ wọn náà orúkọ kan ò sí tó sì lè dá múni wọ àlùjánnà torí ẹ̀ sọ́ra rẹ̀ àwọn olùmọ̀ọ́ni kí ló dé tánàbí sallallahu alaihi wa sallam tó sọ pé ẹni tó bá fi sọ̀láàtù rárí níṣẹ́ ni wọ́n kó wọn àti Kọ́rúnà pọ̀ àbọ̀wọ̀n àti Fìràhùn àbọ̀wọ̀n àti hamana àbọ̀wọ̀n àti ubay ibn khalaf nínú àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn olórí ibu ńlá wọn ni tó fà á onípe ti kọ́rùnà tó bá ṣe pé owó dúkìá lé ayé yìí ni ló mú wọn máa fi sọ látùráre tó fi jọkàn nínú ẹni tí ń mójútó bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ọ̀rọ̀ rẹ̀ ó ṣe dọ́gba nìyẹn pẹ̀lú ti kọ́rùnà. torí pé owó dúkìá ló mú kí kọ́rúnà kọ́mọ́ròjú ráyè ṣètọ́lọ̀ ajẹ́pẹ̀wá tiẹ̀ ẹjọ́ kó pàdé lè má mú tiẹ̀ nu nínú àwọn olórí ibú torí ẹ̀ àǹdíwó ká à ń kórè báńkì ètò lágboolé ètò àkó sínú àpò èyí tó sì ṣe pé à ń kó gbogbo ibi tẹ́ à ń náà lẹ́ ń kà lákàtúnkà náà lẹ́ ń sírò lásìrò tún sírò òun náà lẹ́ jókòó tí ò jẹ́ kẹ́ ẹ ti tọ́lọ́mọ ẹ máa retí ìpàdé tí ó wáyé láàrin yín àti ọ̀gá yín olórí ibú àgbà tó wọ́n gbogbo gbogbo òdòdó gbogbo ìràwọ̀ nínú orí ibú ìyẹn Qarun bẹ́ẹ̀ni ọ̀nbẹ nínú àwọn èèyàn tó máa fi sọ̀ tùrá tó ṣe pé àwọn ọlá ipò ìjọba àkóso tí ń bẹ lọ́wọ́ wọn ẹni ó jẹ́ kí wọ́n rojú ráì gbọ́tọ̀ lọ́hùn tó fi jẹ́ pé hayya ala salat lọ́dọ̀ wọn ìpàkọ́ ló máa ń bọ́ sí bẹ́ẹ̀ sì ni etí ò sí ń pàkọ́ pàkọ́ ló máa ń bọ́ sí fún wèrè wọn etí ò sì sí ń pàkọ́ ni ló fà á ló fi jẹ́ pé ìgbà tó bá wù wọn ni wọ́n máa ń ṣe sọ́láàtì àti ẹ̀ tí ì sọ tiwọ́ tí ì ṣe sọ̀láàtì rárá tó fi gbogbo orí títí dẹ́sẹ̀ tó fi yọ lórí ibú àwọn ẹni tó ṣe pé wọ́n máa ń ṣe sọ̀láàtì ṣùgbọ́n tó ṣe pé wọ́n máa ń fi ń ráre torí ọlá ọjẹ baálẹ̀ lọ́ọ̀bá ṣe sọ̀láàtì mà oyè wa ní bẹnu baálẹ̀ irọ́ lásán àbọ̀jọba lọ́ọ̀bá ṣe sọ̀láàtì mà kí wọ́n á ní bẹ́ńbẹ́ irọ́ lásán ọjẹ chairman local government lọ́ọ̀bá ṣe sọ̀láàtì mà kí ní bẹ́ńbẹ́ irọ́ du àbójẹ gómìnà ló ṣe sọ láti mọ irọ́ lásán àbójẹ pírẹsidẹ́ǹtì lọ́ọ́ bá ṣe sọ láti mọ kí ni bẹ́ẹ̀nbẹ́ òfo gbogbo irú àwọn eléyìí báyìí ẹ fi yé wọn ẹni tí wọ́n jọ nípàdé papọ̀ ibi tí wọ́n dá wọn sí náà lọ́dọ̀ fìràhùn olórí ibú tí kpolí ayé tó mú mọ́sẹ̀ tọ́lọ́n tọ́pàtọ́lọ́n ọba tì torí pé òun ti jọba òun làkóso wà lọ́dọ̀ tóun sáfù tí wọ́n tò sínú kó o jọ yọ ọ́ kò síbi tó fẹ́ ságbà tó bá di lọ́la al-qiyamah bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ pé ohun tó mú ọmọ ṣe sọ́láàt tí máa fi jà pọ̀ onípa amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́jẹ́ fún fọ́ba amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́jẹ́ fún baálẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́jẹ́ fún gómìnà amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́jẹ́ fún lórí orílẹ̀-èdè ẹ yá wọn náà. ẹ̀yin ti yín ẹni tọ́lọ́ ọkọ̀ yín pọ̀ pẹ̀lú tó bá di lọ́la alùkìyàmà ọ̀nà ni hamana tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tó Fíráùn tó ṣe pé ìjà amúgbálẹ́gbẹ̀ẹ́ yìí ló mọ ló fi takò tọ́lọ́n ni ò fi ṣe tọ́lọ́n òrìkìtì ẹ̀ náà bọ ọbọ̀ ọ̀nbi tí ò ti dáa bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ní káràkátà ìdí igbá lẹ́wà ìdí ọjà lẹ́wà eléyìí náà lè fi ń ṣèkẹ́wọ́ olómù yìí má sí lọ́n lákòókò olómù yìí má fi sọ láti ráre a lè fi gbálẹ̀ a lè sọjà alẹ̀ a lè fi oúnjẹ táńtà alẹ̀ gbogbo yín ẹ̀yin ọmọ abẹ lábẹ́ àsíá Ubay ibn Khalaf tó ṣe kúrò náà ni ọ̀gá àgbà nínú oníkàràkátà láàrin àwọn kèfèrí Mẹ́kà kàràkátà yìí ló kọ́ ìrójú báwọn tó ń fi yọ lórí ibú kọ́nà ọba ọ̀dàkùnjọ kó ṣàánú tiwa o torí di eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ gẹ́gẹ́ bó ti ṣe jọ́ràn yẹn lórí ẹni tí ń bọ́ sọ̀rọ̀ ike ká mójútó sọláàtì àwọn òní nǹkan kan tó pàtàkì tẹ́sìn tọ́lọ̀ ń fún wa gbogbo nǹkan míì tọ́lọ̀ mọ fún yẹn láyé ọ̀ ń ẹ̀sìn lẹ́yìn ni ẹnikẹ́ni tó bá ti wá fẹ̀sìn tiẹ̀ ráre tó fi ráre fún nǹkan ilé ayé ọ̀dájú pé onítọ̀hún ó ti rawọ́ lé orí ibú nìyẹn o kò sì ní í dá fún láti ayé dálùkìyàmà torí kéèyàn ò ní sọ ara rẹ̀ bá tara rẹ̀ jẹ́ kọ́ ara ẹnìkan bá tún tiẹ̀ ṣe inna Allaha la yughayyiru ma bi qawm hatta yughayyiru ma bi anfusihim ọlọ́wọ́n bá kì sàdédé yí àwọn èèyàn padà lórí mi wọ́n ti ṣe ń ti ń ṣe wọ́n. àyàfi táwọn bá kọ́kọ́ mọ́nà àyípadà ọlọ́run àbó yí wọn padà o. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa wòye pé sí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ṣé kìí ṣe pé ní í ṣe pẹ̀lẹ́ ń tó wáyé pé àwọn sọ̀làwátì márààrún ló máa ń jẹ́ pọ̀ àbí mẹ́rin ló máa ń jẹ́ pọ̀ àbí mẹ́ta ló máa ń jẹ́ pọ̀ àbí méjì ló máa ń jẹ́ pọ̀ kò dórí àwọn tó ṣe pé ọ̀kan làwọn máa ń fi ń ráre kò pé méjì rí kò sí ìyàtọ̀ láàrin ẹni tó fi kan ráre àti ẹni tó fi púpọ̀ ráre gbogbo wọn lọ́jọ́jọ́ dáràn ó nínú ẹgbàá ọ̀rọ̀ ilé tí Ibn Hibban ta'ala tó gbé jáde nínú sàhíhì rẹ̀ ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ nfẹ́ tó tó sọlẹ́ tó فكأنما وتر أهله وماله ẹnikẹ́ni tí sọláàtì kan tó bá ti lè bọ́ ọmọ lọ́wọ́ tí ò ṣe lákòókò rẹ̀ ó dàbí ìgbà tí ọlọ́run mú parun bá lára ẹbí àti dúkìá rẹ̀ ni sọláàtì ẹyọ kan tó ti lè bọ́ ọmọ lọ́wọ́ tó ò ṣe lákòókò rẹ̀ níṣẹ́ lọ́rọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni ó dàbí tẹni tí ìjàmbá ṣe é lára gbogbo ẹbí rẹ ìyàwó àtọmọ rẹ àti gbogbo dúkìá rẹ kí ló ń pè náà rí ìjọsìn ni àní tọ́lọ́ ń tìtorí rẹ dọ́ọ̀nù tó ń tan ara rẹ jẹ. ó nínú hadith látọ̀dọ̀ imam al-bukhari àti imam muslim anabi sallallahu alayhi wa sallam ó wá tiẹ̀ wá sojú abẹ́ǹkò ó fi sọ̀láàtì kan fi ṣàpèjúwe ó ní alladhi tafutuhu salatul asr. فكأنما وتر أهله وماله ẹni kẹ́ni takoko sọláàtì làásù tọba file bọmọ lọ́wọ́ kó tó di pé mú sọláàtì wá ńṣe lọ́rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí jàmbá ṣe lára ẹgbẹ́ àtọmọ àti dúkìá rẹ̀ tó ti kọlọ́wọ́n bá pín wọn méjì ìdajì wọn parun ìtumọ̀ wútìrà nù torí di eléyìí mójútó sọláàtì mọ́sẹ̀ fi sọláàtì ọwọ́ lọ́dọ̀ alimami nasa'i àti imaamu ahmed rahmatulahi alayhima nínú riwaayà kan anabi sallallahu alayhi wa sallam wọn lẹ́nu kẹ́ni tí salatu al-asr takoko rẹ̀ bá tilẹ̀ bọ́mọ lọ́wọ́ kótó di kpọ́ mu wá faqad habita amaluhu gbogbo sẹ̀rẹ̀ bàjẹ́ gbogbo sẹ̀rẹ̀ tó ṣe bàjẹ́ tọ́wọ́ sì salatu rárí. tó tún máa lọ́lọ́wọ́ forí jìn kò ní forí jìn lọ gbọ́ yẹn kò ní forí jìn. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله أوي nínú اقول wípé ọ̀kan nínú àwọn aṣíwájú àbúrò rẹ̀ kan ṣaláìsí wọ́n sáyà rẹ̀ wọ́n fi aṣọ ọ̀gbẹ̀yìn sí lára wọ́n sì gbé wọn lọ sin sórí tẹ́ àsìkò tí wọ́n sin arábìnrin yìí àsìkò tí wọ́n ń gbé sí sàárè ẹ̀gbọ́n kan nínú àwọn aṣíwájú rere kò fura mọ̀ yìí pé àpamọ́wọ́ òun tó wọ́n ń bẹ nú ẹ̀ ó ti jábọ́ sínú sàárì àbúrò òun títí wọ́n fi bo òkú yìí pípadà tí ó padà sílé ó fura mọ̀ yìí pé àpamọ́wọ́ tó ń wá tó súnmọ́ ẹnìkan jẹ́ pé nu sàárì àbúrò òun ló já sí. Si kò ṣe mẹ́ni kò sì ṣe méjì ó mọ orílẹ̀ orí tẹ́ bàtó sì débẹ̀ ó tú sàárẹ̀ àbúrò rẹ̀ ó tú yẹ̀ wò láti wò báyà wọ́n bá àpamọ́wọ́ owó òun nínú sàárẹ̀ ìgẹ́bọ̀n tó ṣe lérò lódodo ó rí àpamọ́wọ́ níbẹ̀ ṣùgbọ́n fún ìyàlẹ́nu ó àbúrò rẹ̀ lẹ́ni tó ṣe pé iná ń jó nínú sàárè subhanallah ìwòlélẹ́ yìí báwo ló ti ṣe jẹ́ kí ló fà á arákùnrin yìí ó bo sàárè ní kíákíá lẹ́yìn tó ti má pamọ́ ọtí ẹ̀kú ń ó mórí lélẹ̀ ọdọọdọ ya wọn lẹ́ni tí ń sunkún kí ló ń pọ́ lẹ́kún ọmọdé mi màmá kí lẹ mà nípa àbúrò mi tó kú a kí ni mo mà nípa rẹ̀ báwo ó ní tẹ́ ẹ bá mà nípa rẹ̀ ni mo ń fẹ́ kẹ́ ẹ sọ nítorí pé ipò tí mo bá nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ báyìí báyìí báyìí nínú sàárì rẹ̀ ó mú ni bomi lójú iná ni mo bá tó ń jò ní gbogbo ọ̀nàkọ̀nà ìyá náà bú sẹ́kún ó wá dáhùn ó ní ukhtuka tatahawanu bis-salah wa tu'akhkhiruha an waqtiha àbúrò rẹ̀ ọjọ́ ẹni tó ṣe wípé kọ̀ọ̀ká sọ̀láàtì kọ̀ọ̀ká sí kọ̀lákàkún kan fún sọ̀láàtì ó sì máa ń fi ráre kìí ṣe lákòókò subhanallah kìí ṣe pé kìí ṣe sọ̀láàtì ó máa ń ṣe ṣùgbọ́n kọ̀ọ̀ká sí gẹ́gẹ́ bíi tiẹ̀ náà ni tí wọ́n máa gbọ́n máa ń pèpè fún sọ̀láàtì tó ní tó tiẹ̀ ní rú ó ní rúra wúyẹ́ pé kíni ta ni wọ́n ń bá wí. wa tu'akhkhiruha an waqtiha tí ó bá sì ṣe ó máa ń lọ lára àkókò àti lọ kó tó di kó ṣe sọlẹ ètò fa wàhálà fún un ní ntẹ́mi máa ìyá sọ bẹ́ẹ̀ ṣé wọn náà ti rí ntí retí rẹ nù sáré báyìí wọ́n tó ṣe pé tó ràn ọba yọ òní ṣe salatul fajr ó múlẹ̀ tí wọ́n pèpè ìpèpè alákọ̀ọ́kọ́ ó máa dìde wọ́n pèpè ìpèpè ẹlẹ́ẹ̀kejì ó tún dìde wọ́n tún ṣe ìpèpè ẹlẹ́ẹ̀kẹta al-iqama ó dìde la hawla wala quwwata illa billah ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó tún ṣe alámúlétì àwọn mọ́ṣáláṣí tí wọ́n tún ti máa sùn rárá tí wọ́n ń ṣe ń tọ́ta kó súnà anábì sallallahu alayhi wa sallam tẹ́kí lẹ́yìn tí wọ́n bá pèrún tán wọ́n tún máa pariwo ẹ dìde ẹ wá kírun ẹ jìra yín ẹ wá kírun oorun sàárè lóorun tìlẹ̀ ayé yìí kìí sùn lóorun wọ́n tún máa ṣe eléyìí eléyìí gan ọ̀tàkù lànà anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọ́n sùn rárá títí ẹnìkan tún ní wá la hawla wala quwwata illa billah ó wá dìde lẹ́yìn gbàtẹ́gbẹ́tì rẹ̀gbẹ́tẹ́gbẹ́rẹ́gbẹ́ pẹ̀lú pákó orí ibú lẹ́nu yóò tún sàn lọ́dì májì wọ́n mọ̀ wá àjírí yóò la jíire gbọ́ni jíjíire ti tọ́ sí wèrè rẹ ẹ̀sìn tó yẹ kó o ti ṣe ti pẹ́ ò ṣe àbẹ́ ẹ̀gbọ́n ta síwájú wa sọ ni Sa'id ibn al-Musayyib ó ní àwọn làwọn ẹni tó máa ń lọ́sọ̀ láti fẹ́jìrì lára títí tó rò fìyọ̀ ẹ̀ríkẹ́rù rẹ̀ rẹ́gí lélẹ́yìn ń ṣe tó o bá yọ kò ní màpọ̀ yẹ kó wọn ká ṣùgbà bẹ́ẹ̀ ni ọmọ pé wọ́n lọ̀rọ̀ ń bá wí irun tó sì ń retí rẹ̀ nínú sàárè sọ̀rọ̀ kí sọ̀láàtù zuhur sọ̀láàtù asr sọ̀láàtù maghrib sọ̀láàtù ìṣá bákòókò ìṣá ọ̀bá tó o ní sè kankan nu mẹ́rẹ̀ẹ̀rin wàláhì bọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe rí nu ẹ̀yin tẹ́ ń dìde tẹ́ ẹ gbọ́ pé ten down ẹ̀kú oríire àsìkò tẹ̀yìn dìde síyun olórí ibú èèyàn wọn máa wò yín pé ẹ̀ńtú ti ń lọ ẹ̀ńtú ti ń lọ bẹ́ẹ̀ ni ẹ̀ńtú ti ń lọ jókòdé ìyà ni wọ́n máa jẹ́ jókòdé orí ibú lórúkọ rẹ àtoríkì rẹ àwọn ń lọ wọn ń lọ ọbọ oríire nítorí pé oríire ọ̀hún wọn tayọ kọ́ máa lé ọ̀ka ìwọ máa lé bọ́yọ́ lọ́hún nìkan ọ̀jẹ́sà lábàpàdé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n jẹ gbogbo sọ̀láàtì yìí pọ̀ lórúkọ ọpọlọ ńlá àwọn ọmọ àwọn ó ti mọ nọ́mbà ilé tó fẹ́ fà wọn sí tẹ́lẹ̀ náà pé lórí igbó làwọn irú wọn nù náà nìyà ń retí nù sàárè ṣé tọ́lọ́ sì fi sàánú oníkó àlàǹfààní àti gbọ́rú ìyà tí ń jẹ àwọn tó wà nù sàárè àlàǹfààní àti gbọ́rú ariwo tí wọ́n ń pa lóru àti lọ́sàn lọ́pọ̀lọpọ̀ ló fi ń yọ ayọ̀ pọ̀rọ́ ní ọ̀n máa ti ń retí òun pẹ̀lú ìwà tó ń hù kọ́mọ̀sì tí ì sọ tiwọ́ tó ṣe pé júmọ́ àti júmọ́ àní wọn ò mọ mùsùlùmí ládùúgbò wọn ò mọ mùsùlùmí nùlú tó ń gbé wọn ò mọ mùsùlùmí bí iṣẹ́ rẹ àtijọ́ júmọ́ à ṣé ìsìláàmù náà nu àbórí ibú irú àwọn retí àwọn tó wá pé ẹni tí ń ṣe sọ̀láàtì tí ń fi ń ráre ẹni irú ìyá yìí ń retí báwo wá ní tiẹ̀ tó júmọ́ àṣẹ júmọ́ àní. alẹ́ lomi tún wà tó pé eid sí eid ni bọ́dún bá dé inú wọn mọ mùsùlùmí bọ́dún bá ti lọ yóò tún kó ìsìláàmù pamọ́ ẹ sì dá lójú pé olórí ibu ni o kì í ṣerú wọn lọ́lọ́run dá àlùjánnà fún ẹni tí ń sin lọ́n lójú méjèèjì kọ́ mọ́ bóun ṣe parí ń jọ́gbìn dàlùkìyàmù kátó wá pé wọ́tọ́ kẹsìn kún kankan wọ́n ti kà sí láwùjọ wa bẹ́ẹ̀ nìkan bá ti mójútó sọ̀láàt tí àwọn máa fi ráre tí wọ́n pèpè fún tó lọ sí masjid àbí tí wọ́n ti pèpè fún tí ń béèrè pé mo masjid wà ládùúgbò yìí àbí tó tiẹ̀ dé masjid tọ́ba apákòókò ti tó wọn ti pèpè tí ó pèpè wọ́n ti kà á kún pé tọ̀ sí ìsìlẹ̀ haúsá lẹ́yìn ti wá ìyẹn ní haúsá wọn ti máa sin lọ́hùn nísàlẹ̀ ń bì àwọn máa ń sẹ́ lọ́ọ̀ ní kẹfẹ́rí làwọn la hawla wala quwwata illa billah sọdọ abẹ sọdọ abẹ bàbá kan tí wọn ti mójútó sọláàt wọn lára ilẹ̀ haúsá ni ẹ̀yin ń kọ́ ara ilẹ̀ yorùbá tí èsì lọ́hùn tó fẹ́ wọná àbí islam eré ni wọ́n pè fún ọ ní jọ́tọ̀ gbà jọ́tí bàbá rẹ̀ gbà séré ni wọ́n pè fún ọ islam responsibility ni wọ́n ń pè ní islam àwọn sí ọ̀ràn yẹn ni lóru àti lọ́sàn wọn kì í fi ṣeré ẹnikẹ́ni tó bá ti fi sọ̀láàtù ṣeré ìsìláàmù rẹ ti yòrò ìsìláàmù rẹ ti yòrò ti dànù torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ọjọ́ ọjúmọ́ àwa ẹni tí ń ṣe sọ̀láàtù gan kò tó ẹni tí ń ṣe sọ̀láàtù zuhur lọ́jọ́ lásán lọ́pọ̀lọpọ̀ àyè tí wọ́n ti ń sin lọ. júmọ́ à ẹ̀wù bá ṣe pọ̀ tó la hawla wala quwwata illa billah a sì fẹ́ wà lìjẹ̀nà àwọn náà sì máa tanra wa jẹ péjọ gbẹndẹ alùkìyàmà kí mọ̀lẹ́kọ̀ máa kọrin fún wa péjọ nàtàn wà hàríra bẹ́ẹ̀ náà lẹ́wọ̀ ń bọ̀ jẹ́ pé ẹ̀tànjẹ́ náà ń sìn kìyàmà ẹ̀tànjẹ́ tẹ̀ ń bákàláyé náà ń sìn kìyàmà tọ́ba adijọ́ rígbì tó dijọ́ rí ibú kálukọ́ ayọ̀ tìsàlẹ̀ àpàtì ceremonial islam làwọn kàpọ̀ islam àjọyọ̀ wọn ò sí ní islam ká sinlọ́ọ̀ lójú méjèèjì kásìlọ́ pé ẹni tí ó kú lónìí àwọn òsíndìí rẹ̀ láwọn Yorùbá àfàyẹyẹ àfàjọyọ̀ lórí rọ́ torí di eléyìí ẹrú bá ṣe pọ́njọ́ jimá bọ́bá dàsìkò àṣírí ẹ̀ wá wòran tipátipá lẹ́yìn èèyàn méjì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lè máa mú wàlà hawla wàlà quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà gan ni lè máa mú tó ní kan ṣe ìní ọ̀dà pèpè fún sọ́láàtì ni ó sì dá sí kọ́mà tí ó sì dá bẹ̀rẹ̀ sọ̀lá tó lẹ́nìkan ní wá. sáwọn eléyìí fẹ́ wà lìjẹ́nà ni síbẹ̀ náà wọ́n máa wà lìjẹ́nà àbá ń tanra ara jẹ. àfitọ́ náà ń pè kankan gbogbo mọ́ṣáláṣí wọ́n pati kò ní sí lọ́nbẹ́ẹ̀ wọ́n á máa fi àjọyọ̀ ayẹyẹ wọn fi sínú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí wọn ti ṣe eh, reception la hawla wala quwwata illa billah ẹ̀sìn tiwa ni o ẹni tí ìrora ti kà sí kò lè jámọ́ kankan wájú Ọlọ́run ẹ̀sìn tiwa nìyẹn ẹni tí ìrora ti kà kún kò lè jẹ́ nǹkan kan wájú Ọlọ́run ojoojúmọ́ wọn ń pariwo fún wa ikpe ń bẹ ní oríire lọ́jọ́ júmọ́ àyí gan kó o ti dé mẹ́sítẹ̀tì kí ìmọ̀ọ́mù ò tó dé níjẹ́ òní wọ́n dé tọ̀ǹtàn ara rẹ jẹ níjẹ́ òní ò tó dé wọ́tọ̀ ka ìsìláàmù kún náà nù torí tó o bá dé tí ìmáàmù fi dé ó kọ rẹ ọ̀wọ̀wé màlẹ́kọ̀ kó kọ rẹ òfò alákọ̀ọ́kọ́ nù. yàtọ̀ sẹ́lẹ̀yìn <coughs> kí ni dáadáa tó rò pé ọ̀bẹ fún ọ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn tiẹ̀ òfin ráàrì ọ̀kákún àwọn olórí ibú gbogbo tó wá yípo rẹ láwùjọ táwọn ń ṣe kèfèrí wọn ka tí wọn kún ìdí nu tó fi ń fa àwọn èèyàn ní rọrùn ní tó fi ń sọ wọn di kèfèrí toríjọ́ tí èèyàn bá ti ka tiẹ̀ kún kò ní rí góòlù fi ra tẹni ẹlẹ́ni torí di eléyìí kí gbogbo wa tají o ikú ń bẹ òní ti lọ́nù gbèsè ayé wa kò tún ní padà mọ́ kálukú ń súnmọ́ sáré lójoojúmọ́ sì jẹ́ yí ọ kì í ṣe pé ńgbádùn ní pani bó ti ṣe lágbára tó ń tẹ̀lé garagaran náà ló wù ọjọ́ tó bá wó ọ̀pọ̀lọpọ̀ aláàárẹ̀ wọ́n á sì mọ́ lọ́gọ́rùn ọdún lórí àárẹ̀ níjọ́ tó lọ́wọ́ bá tí ìpọ́jọ́ pé òun ò ní lọ torí di eléyìí báyìí káyé tanra wa jẹ bá ń ti ṣe ń sùn tá à ń jí bẹ́ẹ̀ là ń súnmọ́ sáré lójoojúmọ́ ìkìlọ̀ tá a sì ń gbọ́ tá a bá ti ṣe wàá hù yóò tún máa dìbò alẹ́jọ́ fún wa ni torí ẹ̀ oríire ń bẹ nínú pọ́ gbọ́ ó fi ṣe wàá hù nítorí pé tí ikú bá dé tóníkálukú ọ̀dà mú lọ ni ntí kálukú si ṣe náà ni ọlọ́ọ̀ bá wájú ọlọ́run tó bá di lọ́la lọ́kìyàm torí asọ̀lẹ́ àtọ̀sọ̀lẹ́ sọ̀lẹ́ àti ká mójútó ká mójútó ẹ lè jẹ́ni tọ́lọ̀ wọn ràn sí láyé ẹ sì lè jẹ́ni tó sòrìrì lọ́la lọ́kìyàmà wàláhì tẹ́ bá mójútó sọ̀lẹ́ àti àrànṣe gan nínú gbèsè ayé èèyàn lè rí téèyàn bá mójútó tọ́lọ̀ torí délé ọ̀dọ́ wa o òwúyà gbọ̀n báwọn bàbá màmá ṣe mójú tẹ́sìn sí lọ́sàn-án làwọn ọmọọgbọ́n òfin sẹ́kún òfin kẹsìn Islam kan ọwọ́ jábútẹ́ lẹ fi mú gbó lọ́mọ ṣiṣẹ́ mu torí ọ̀dọ̀ wọn wá o àníṣẹ́ iná ń ju arábìnrin yìí nínú sàárè wọ́n sì rí i pé kò ṣe nǹkan kan ju pé máa ń ṣe sọ láti ráre lọ ó máa ń ṣe ṣùgbọ́n máa ń ṣe ń ráre torí ẹ̀ àwọn mọ́ṣáláṣí wa gbogbo á rí i pa ń gbìyànjú pàápàá jùlọ àwọn èèyàn kan wà ẹ ṣàdúrà fún wa ẹ ṣàdúrà fún wa pẹ̀lú ògo ọlọ́run dáadáa ọ̀jẹ̀ tí wọ́n láyé àti lálùkìyàmù òun náà làwọn tó máa ń pèpè fún sọ́làt ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn yun kò sí ẹni tí ń fún wọn lówó kan ọ̀dọ̀ ọlọ́run wọn ti ń retí rẹ̀ ẹ ìgbà tẹ́yìn sùn kalẹ̀ tẹ́fẹ́ dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn ti lọ sí masjid wọ́n ti lọ pèpè fún sọ́làt ọlọ́run ọba kó san wọ́n lẹ́san rẹ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́run ni ọlọ́run ọba kìí sì fẹ́ni tó bá ṣe tiẹ̀ sílẹ̀ láì gbẹ̀san ẹ̀san ńlá ọlọ́run ọba kó bá wa san wọ́n. àwa náà tí wọ́n ń pè ọlọ́run ọba kó jẹ́ ká lè máa dáhùn ní dídáhùn tí ó jẹ́ asoríire láyé tí ó jẹ́ asoríire lọ́la alqiyama ṣùgbọ́n dọ̀wọ́ àwọn ẹni tó ń pèkè fún sọ́láàtì kó wọ́n máa ṣàkíyèsí pé kákòókò tó tó àwọn ò fún o kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kápẹ́kè fún sọláàtì kan ṣáájú àkókò àyàfi sọláàtì fẹ́jẹ̀ eléyìí tó ṣe pé ìpè alákọ̀ọ́kọ́ tí máa ń wá lóru òru ló wọ́n wà káàkiri fájàre ó tó yọ ṣùgbọ́n ìpè ẹlẹ́ẹ̀kejì òun gangan lálákọ̀ọ́kọ́ eléyìí tí máa ń wáyé lẹ́yìn ìgbà tí alifájàre bá yọ ká máa ṣàkíyèsí àkókò ká mójútó ọ pàtàkì lónìí nílùú wa ń bí àríkọ́ àlùfájàrí ń yọ nígbà bíi aago márùn kọjá ìṣẹ́jú méje aago márùn kọjá ìṣẹ́jú mẹ́fà ìgbà yẹn gángan ló ti yẹ ká ẹ pé pé as-salatu khayrun minan nawm kìí ṣe tẹ́ ẹ máa dúró daago márùn kọjá ogún ìṣẹ́jú torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ ti jàǹbá àwọn èèyàn ìjàǹbá tó wà ń bẹ̀ ní pé ẹnìkan fẹ́ òun sì ti gbà yín gbọ́ ọfọkàn tẹ́yìn ìpéǹgbà tá àlùfájàrí bá yọ lẹ́sọ̀ pé as-salatu khayrun minan nawm alifẹ́jàrí sì ti yọ yọ yọ yọ yọ yọ kẹ́yìn tó wí rẹ̀ ẹ̀jà ń bá wọn àbí ẹ̀jà ń bá wọn ẹ̀jà ń bá wọn torí as-salatu khayrun minan nawm ẹ̀ máa sọ àkókò torí pé àmánà ni tẹ́ ẹ gbà bákòókò bá ti tó gẹ́lẹ́ ẹ ti wá ń di pẹ́ fẹ́ pèpè fún sọ̀láàtù káwọn èèyàn fi lè bá àjẹ́ pé nítorí fẹ́ gbààwẹ̀ yóò fi mọ̀ pé a ah, látàkókò yìí lọ àwẹ̀ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni a lọ sọ̀láàtù lára a lọ lára ní ìgbà tákòkò rẹ̀ bá ti tó ẹ wo sọ̀láàtù eléyìí tá a máa ń ṣe nírú àkókò yìí lójoojúmọ́ ní ibi aago kan kù bí ìṣẹ́jú mẹ́wàá ó kù ìṣẹ́jú mẹ́tàlá ní ìsìn ìgbà yẹn gangan ló ti yẹ kẹ́ pèpè káwọn èèyàn mọ̀ pákókò sọ láti tó aago kan ó kù ṣẹ́jú mẹ́tàlá yìí sì pé àwọn ọmọdé ó da aago méjì aago méjì ìta ni táwọn sọ fún yín pa aago méjì sọ́nà ló fa aago méjì lélẹ̀ àbánàbí ẹ wo wákàtí kan ó tún ti lé ẹ ti fi sọ láti ráre ìwàkiwà ni o ìwà burúkú ni àwọn bàbá wa wọ́n ti ṣe fi lé lẹ́nu àwọn ò lè takò à tọ́wọ́ jẹ́ bẹ́ẹ̀ nǹkan púpọ̀ làwọn bàbá yín náà tún máa ṣe kí ló dé tẹ́ wá ẹ̀sìn lélẹ́yìí kìí ti bàbá àtìyá yín ẹ̀sìn tó máa sọ pé ẹ̀sìn tó lọ ni bọ́lá ń sì ṣe sòfin ẹ̀sìn látẹ̀lé àti bá nàbì ti ṣàlàyé torí àṣàkáṣà ń ká mú kú ò ni ti ń Islam sọ̀látò dọ́hùr sọ̀látò dọ́hùr tóòrùn bá ti yẹ̀tàrí wọn náà bọ́ta kó wò wò igbó lòrùn yẹ̀tàrí àkókò rẹ̀ gbogbo ẹni tó lójú lè ńgbẹ bá fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ tẹ pèpè fún sọláàtì fáwọn ẹ̀sùn sàlọ̀ alákóso kí náà kò kán ẹ̀bẹ̀rẹ̀ sọláàtì àwọn òríru eléyìí rí pọ̀ bá rí rí ọ̀jáde ńkọ̀rọ̀ bí tó wà ní ọ̀wà nù kọ̀rọ̀ bí kan olóòríru eléyìí rí òun gbábúlé ko òríru eléyìí rí jáde kọ́ lọ bí tó rùn tí máa yọ ó rí bẹ́ẹ̀ ni sọ̀láàtì aago mẹ́rin kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní Islam wọ́n náà yẹ̀ wò ni òjì rẹ ṣe déédéé gígùn rẹ àkókò asírìnù ìgbà míì aago mẹ́rin ò ní ti lù tó lè fi máa wáyé ìgbà míì aago mẹ́rin ò ti kọjá ká máa sọ torí ká má bàa lọ ṣàṣedànù kọlọ mọjà ṣàṣedànù sọláàtì magrib bóòrùn bá ti wọ̀ ni bóòrùn bá ti wọ̀ ta ìwà àkókò ti bàbá kan wọ́n ní bàbá ẹ pèpè fún sọláàtì òòrùn ti wọ̀ onílé ò tí ì sùn a ilé tí ìṣúra o ilé tí súngbà tóorùn ti wọ oní olùgbà tí ilẹ̀ bá sú tí gbogbo ẹ̀ bá sókùnkùn àà la hawla wala quwwata illa billah ẹ wò jàǹbá ń bẹ̀ ẹrú ọlọ́run kan gbá wẹ̀ òun sì ń retí ká pèpè fún sọláàt kó sì lè bá a dá lójú pákókó àti sínú ti tó ẹ̀yin ò sì pèpè ẹ jàǹbá rẹ̀ àbẹ́ ẹ jàǹbá rẹ̀ ẹ ti jàǹbá ẹrú ọlọ́run sàbí sì sọ yìí pé èèyàn ó sì rí ibi tọ́fà rẹ̀ bọ́ sí níbi tí ojú ọjọ́ tún mọ́lẹ̀ dé torí di eléyìí ọ̀dọ̀ wọ̀ wà ó ká mójútó eléyìí báyìí tọ́ etí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n ní pé sọ̀láàtù làásù láwọn mọ́ṣáláṣí wa gbogbo lọ́pọ̀lọpọ̀ gbà sọ̀láàtù làásù rí tá à ń ṣe kìí ṣe sọ̀láàtù rí o torí wọ́n máa ń ṣe láṣìí lẹ̀ ní nígbà mi ìgbà tí ó ṣe é pé asiri lápèjúwe àkókò rẹ̀ wọlé láago mẹ́rin kọjá ìṣẹ́jú márùn aago mẹ́rin kọjá ìṣẹ́jú márùn ló tó yẹ pé ká pèpè fún sọ̀láàt àwa ti wá pè lápè ilẹ̀ sẹ́nu kó àtàrà jẹnu àwa bẹ̀rẹ̀ asiri yẹn láago mẹ́rin àkídànù kò ní ìtumọ̀ lọ́dọ̀ ọ̀lọ́ ẹnìkan ní eré abẹ̀rẹ̀ rẹ̀ láago mẹ́rin àwa ṣéwà àkókò àti bẹ̀rẹ̀ rẹ̀ kákòókò tó wọlé kò lè gbà torí ẹ̀ ọ̀dọ̀ wa o ká má wàá wà ń jọ gbẹndé alukiyama lẹ́ni tó ní gbogbo sọláàt ṣùgbọ́n minus sọláàt làásù a ọlọ́mọdé àsòfò bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ amúsíláṣí sọláàt làìṣà eléyìí tí wọ́n máa ń ṣe òun náà àṣeélẹ̀ ni o àkókò tí ì tò táyé pé aago méje àbọ̀ ẹ ti pèpè fún sọláàt kíákíá ẹ gbé sọláàt àkídànù ni yéésì sọláàtù làásù yéésì sọláàtù làìṣà sọláàtù làìṣà ẹ̀dínmú láwùjọ ibi tá a wà yìí kó tó di pé àwọn papọ̀ ojú sánmà yọ parí lẹ́yìn magrib tí àkókò ìṣá ò fi wọlé ẹ rí wákàtí kan ó tún lé ní ìṣẹ́jú díẹ̀ sí ìgbà tí òòrùn wọ̀ ìyẹn ni pé tí òòrùn bá wọ̀ láago méje kù ìṣẹ́jú márùn-ún pé a máa àkókò ìṣá ní nǹkan bí aago mẹ́jọ gẹ́rẹ́gẹ́ pé aago mẹ́jọ gẹ́rẹ́gẹ́ òun ní ìṣá ètò wọlé ìgbà náà lẹ́tọ̀ pépè ẹ̀tọ́ wọn fáwọn èèyàn bí ìṣẹ́jú márùn ẹni tí ó sàlù àlá ẹni tí ń bọ̀ lọ́nà kó tó di pé wàá ṣe sọ̀láàt sẹ́mi pé àṣedànù lọ́pọ̀lọpọ̀ ń ṣe ní ìsìn kọ̀yàkọ̀yà kí lẹ̀ ń lọ́ lọ ṣe náà kí lẹ̀ ń lọ ṣe tẹ́ bá tètè ṣe tẹ́ bá kí àkìdànù kí lẹ̀ ń lọ ṣe ńlẹ̀ ṣíṣe àlùjánnà lẹ̀ ń lọ ṣe irọ́ lásán tó ilé ìjẹ́bù ti ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ṣe pé ó ní ìrìn àjò ó lọ sí Èkó lápèjúwe ó lọ sí gáràjì ọkọ̀ ò tí ì mú sọ̀látù zuhur àti asur ó wá kì kò tí ì nù lú ó wá ẹ toró ti dún ìrìn àjò ńgbà tó ti lánìyàn òun ti wà gáràjì ọ̀ ń tanra jẹ irọ́ lásán zuhur gan ò ní asur náà ò ní torí zuhur o ti ṣe gbọ́dọ̀ ńlọ òtí lọ́bi kankan ò ní lóòrò òtún ní asùn àṣedànù torí ẹ agbárí lásán mọ́lájú pípọ̀ wọn kì í ṣẹ́sìn odò pípọ̀ náà ń pè nú ẹ̀sìn torí ẹ bẹ́sì máa ti ṣe wá lèèyàn máa ṣe ọlọ́run bàdá kùn ràn wá lọ́wọ́ lórí àti máa ṣẹ̀sìn bó ti ṣe fẹ́ gbogbo àwọn ìtàn ṣe nínú ẹ̀sìn ọlọ́run dákun mọ́kọ́ ti ṣe wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ yálè máa ṣe ń tọ́ ń fẹ́ ràn wá lọ́wọ́ léwájú náà ṣe ń tọ́ fẹ́ kọ́ ọ́n rántí pé ń bẹ nínú tọ́lọ́ wọn bá fi pa wá láṣẹ tó sì gbọ́dọ̀ máa wáyé nínú gbogbo sọ̀láàtì wa náà tá a bá ń ṣe pàápàá jùlọ lẹ́yìn àtayá ṣáájú kó tó di pa sálámà pé ká máa ṣàṣàlátù fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ẹni tó bá kùnà láti ṣe àṣàlátù yẹn lẹ́yìn àtayá ṣáájú kó tó di pọ́ sálámà ìtọ́dọ́gbajù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òní pé yẹn kò pé ọlọ́run ní gbà torí ẹ̀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 اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكثرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله